قلوبنا فالتزاج ورزقناكم فما ظلمونا ولكن كانوا أنفسهم يعلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية أقولوا منها البيوت أقولوا حصة وادخلوا الباب زجاجا láti Bàbá dáná ní àbí fún ọ́n bẹ́ẹ̀ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم طيبات ما رزقناكم وما بابا سجدا نغفر لكم خطيئاتكم فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم بيتك مظلم كثير الخطايا جاية كثير الخطايا أجرني إني قد أتيتك ثابتا كفرت لمعاصي ثم جئتك ثائبا látara sẹ́ẹ̀sì yìí àtúndéwájú rẹ̀ ọlọ́run. ẹrú kékeré kan ní gbogbo wa nínú àwọn ẹrú rẹ̀ ọlọ́run títọ́ yẹpẹrẹ wa lẹ̀fẹ̀. gbogbo wa la kún fẹ́sẹ̀ bíbá bíkà àbíkà àbíkà. àwọn akẹ́kọ̀ọ́ máa fi kíké àti gbígbọ́ àlùkòránù yìí máa bá lè fi ṣẹ̀dẹ̀ fún wa ní gbogbo orí àkùsí. jẹ́ kí kíké àlùkòránù ta jókòó tì àti gbígbọ́ rẹ̀ yá lè tara rẹ̀ kó ládàá lọ́dọ̀ ọlọ́run. ní kúrò ẹ máa kí àlùkòránù. فإن yàjúrùkú fi tìláwá sí i ọlọ́wọ́ máa fún yín lẹ́sàn-án látara kùránù sẹ́ǹké fi kúlẹ̀ àrùfín àṣẹ lórí ara púpọ̀ kan ládàbẹ̀wá mẹ́wàá. àwọn aláwọ̀ àkúlí àlùfùláàmù mímu àrùfún wàlákínàlà àlìfà àrùfún wàlámà àrùfún wà mímà àrùn onílàádá tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí òun ọ̀sọ́ pé bẹ́ẹ̀ èèyàn bá ké alifu láàmì kápẹ́láàdá mẹ́wàá ni ó gbà onílàádá ẹ̀ ti bá lọ alifu lásán láàdá mẹ́wàá ni láàmù lásán láàdá mẹ́wàá ni mímù láàdá mẹ́wàá ni tọ́ba wá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́lẹ́ òun náà ń jẹ́rìí ìkọ̀rọ̀ rẹ̀ míì tómìnà hábàlì kùrọ̀ánà máa dúbà kò láàyè fìlàárì. ajẹ́kọ̀ọ́ kùrọ̀ánù yìí gangan tá a jókòó sí àti ọlọ́run àti rẹ̀ tó ṣe dáálẹ̀ ọwọ́ ẹni ẹ̀ pé ká máa jẹ́ fọ́kùnú mi máa jòbá sí i máa tàkà. ànábìíní bí kálukú wa bá tẹ̀lé jẹ́ tó oníkà máa jẹ́ owó ìfà ìlú ya mọ́tàtà tó gbogbo tó yí tẹ padà gbogbo ọ̀nà ló gbogbo ọkọ̀ òkè òkè kó fi kí ládá orí àtọ̀ fún wa orí àtọ̀ fẹ́ kọ́ òun lè bàbá ti lè jẹ àti alukóránù tó òun máa jẹ òun náà jẹ yìí ọlọ́wọ́ àbíọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ládá mọ́tàlá ìfọ̀nfọ̀ wa. aláwọ̀ máa ọlọ́wọ́ ọba tẹ́wọ́ sí ọ yá máa là sọ múta bẹ̀fọ́lìkì sàmá wájú wà áàrùn àti ìrántí ẹ̀ lọ́dún yìí. ìrẹ́ ọlọ́wọ́ ọba tẹ́wọ́ sí ọ ìwọ náà lọ́ba tó jẹ́ sí wípé làtọ́kùtà bẹ̀fọ́lìkì sàmá wájú wà áàrùn. àánú rẹ ìlòsì ayé. látara dídásọ dásọmọ àtìlẹ. wọ́n sọ́kùn bá bíláàjì náà fi yé ní wọn àgbà. ọ̀nà tí ń yá tá ààrẹ bá fún ààrẹ ó sì tí ń gbà á jẹ́ kọjẹ̀bà tí ń jẹ tó látara àti gbogbo ìta yóò ta yóò àwọn àbájá ìta wọn. lágbára àdúrà ń bá wá tó báyìí wọ́n wọ hájà tó tó bá ṣe wí lọ. àti gbogbo tí ọ wá sàánù wa. oṣù kádàrá ọ̀sẹ̀ kádàrá náà láti wáyé. wá sàánù wa. àti gbogbo ìta àjẹpà àwọn. kọ̀ọ̀kan wa àtàwọn tá a wà ń bì àtàwọn tí ò sí ń bì ọlọ́run rántí àánú rẹ̀ sí wa ló ti fà yàrá ìkó ní kàràkà yàrá àánú ń béèrè èé sàánú ṣe òun ń béèrè lọ́dún ẹ ṣé bá a ṣe lọ kódà káwọn máa wò pé àti mi èyí èwe wọn sáìsì èèyàn àwa là á máa wọn sáìsì èèyàn ká tó fún ní nǹkan eléyìí ó lu ọlọ láti pè é èyí ni ọmọ àlọ́ ọ̀rọ̀ ẹ̀gbà àwọn èyí táwọn fẹ́ kọ́ wọ ọlọ́run àánú tó fi á tí gbogbo èèyàn ọ̀dọ́ mọ̀ wípé àánú yìí gan ju àlọ́ ọ̀pọ̀lọ́ ló sì kú náà. èyí tọ́tọ́ sí kàrámù ọlọ́run òun ni kó kú àánú ẹ̀ lu bọ́ta yẹ ẹrú. tún ṣe déédéé ẹ̀ ọlọ́run ò lo kàrámù rẹ̀ fún yàn. lòdì bá yàrá ìwò mi kàrà mi kàrà yàrá yàrá rẹ̀. ọlọ́run gbogbo ń tá a jùmọ̀ àwọn sọ mọ̀tì àgbàgbé ọ̀ àpẹẹrẹ pípẹ́ ní oṣù sísá máa ń ìwọ́n bí mo bá mọ sí nǹkan tó tó lé bá kéré téèyàn bá kú bẹ́ẹ̀ yóò tún wálé mọ́tò àbá kọ́ wá lọ bí pé bí màmá a ẹ̀wọ̀n ìkẹ́kẹ́ ló bí mọ̀ pé ó lè àwọn ẹni mọ́ ó lè wọ́n kọ́ dúpẹ́ ilé ọ̀nà ìta fún ọ̀nà dúpẹ́ bómi ò lè lékún òun la fi sọ kọ́ lọ́rùn pé ètò òfin wá lékún rẹ̀ toró kéré kò tó nǹkan owó ló ti ní mà àlèyé ní mo lérò àmàlì wọ́n bá ní bí apá wa lọ́nà ọ̀nà àlèyé ní mo lérò àmàlì ṣàlẹ́ ní tọ́gbọ̀ngbọ́n ẹni ọba wù mí máa yọ ọ̀dẹ ẹ̀kọ́. ọba tọ́gbọ̀ngbọ́n ni gbogbo tọ́ba yàtọ̀ sọ́lọ́ nínú gbígbọ́ngbọ́n wọ́n máa fẹ́ imú dánrin lẹ́yìn ọlọ́run. gbogbo ọ̀rọ̀ wa ọlọ́run bá lè máa ti rọrùn. ọ̀sán ló yà sí sinmi lánàá. òun náà ní kéwu tí wọ́n ké fún wa abáwa tó tún fún wa àgbàkà náà wọ́n máa pọ̀. ọlọ́wọ́ ọ̀la ti ṣe àdìrọ̀rùn àtìbálẹ̀ ọkàn pélé ọ̀run lọ dáadáa tó fún wa lórí iṣẹ́ yìí ọlọ́wọ́ àmà nípò rọ̀ wá tó wà ibi tá a ti sinmi lánàá. Ọlọ́run ò ṣe é máa tún sọ fún wa nípa ọ̀rọ̀ àwọn bàdé ìṣòro ìlà wípé ìjọkan ni wọ́n. Àwọn tó jẹ́ sí wípé wọ́n máa ń bá òògùn wà máa bá lọ. Ó lò ó pẹ̀lú ẹ̀. Ọ̀pọ̀ ayé jẹ́ wọn òun wa. níbi ọlọ́ọ̀dé bẹ́ẹ̀rù àwọn èèyàn ànábì Musa ilé ọlọ́run fi júwe wọn wípé àwọn sẹ́ẹ̀lì tí wọ́n súnmọ́ yín ní ìfẹ́ ẹ̀yin mùsùlùmí àyàwùdí wọ́n súnmọ́ ju nàṣàrà. bẹ́ẹ̀ yẹn bá nàṣọ́ra ń gbọ́ tí wọ́n bá gbọ́ ká yàwùdí náà ọ̀dọ̀ rẹ̀ wọ̀n. ṣùgbọ́n wọn náà ti àwùjí ìwé sọ̀rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ tí nu wọ́n bá fẹ́ bá mùsùlùmí jà wọ́n rẹ̀ ọlọ́run ní fẹ́ náà àwọn ìyàwó náà àwọn wa torí wípé nínú èèyàn tó pa àwọn ọlọ́run púpọ̀ jù láyé. ó là yẹ wò ó ṣe ìwérí sí ọkàn wọn ìjọ wọn sì pé sọ́nà méjìlá olólùwọ́n padà sọ wájú ká lè so ayé lè mọ́ ti èyí tí ń bọ̀ wájú nínú wọn làwọn kan ti láwọn ọ̀bá yín lọ gbogbo fẹ́ẹ́ ṣe fẹ́ẹ́ fà ànábì ọlọ́run kọ̀dá. òun lọ́lọ́ fún wa sọ fún àbí ìpè fẹ́nu wọn. ẹ kọ́ sí mú lárú màtò ní àtúntò yà á fi wá sí ìyá ìlú. àwọn yìí àwọn náà wọ́n wọ́n rí ojú rẹ àwọn tí wọ́n ń pa àwọn ànábì ọlọ́run wọ́n gbógun tì wọ́n. ọlọ́run ọlọ́run pé wọ́n pa wọn ọlọ́run ṣe fásitì náfà jọba máa ń pè ní nọ́fàkù lọ́dọ̀ lárúbáwá ni bí àpáta yú adú bí ibì kan tí ọjẹ́rú àpáta ibẹ̀ náà lọ kúra wọn lọ ni wọ́n ń gbé lọ́dọ̀ máa ń pè títì tí wọ́n bá lu àpáta fún lọ́dọ̀ máa ń pè ní nọ́fàkù ibẹ̀ ni wọ́n wá ń gbé láwọn èèyàn wọ̀nyí wọ́n jáde wọ́n gba bẹ̀ jáde kúrò láti láti láti ilẹ̀ Ṣáàm abẹ́ náfà kù náà gbà tí wọ́n fi lọ sí títí tí wọ́n fi dé ẹ̀yìn China ilẹ̀ sin onípẹ́lẹ́yìn Ṣáàm lọ́nlọ́n òun ni sin wà òun ni China wà ìrìn àjòkè yóò sì rìn láti Mọ́kà. t'ọba gbé ẹsẹ̀ tó lérè tí èyí èdè sáà níbi tí kúdù sùn wà ọjọ́ nítorí olómọdébí sọ ló fi sọ pàtàkì kéèyàn ọmọ wa mọ̀ lórí fi sẹ́ńdà tàpéjúwe ó tún wà lẹ́yìn sáàmù lọ́rùn lọ́rùn ìkọ̀bá ń ṣe lọ ó tún lò fún lílí mà wà fi sí ẹ̀yìn ẹ̀yìn China ni wọ́n wá lọ wọ́n yìí wípé àwọn ọ̀sẹ̀ láwọn ṣe ń pa àwọn ànábì ọlọ́run wọ́n mọ̀ bá pa wọn ọlọ́lọ́run kú mi fún anú ayé ilé yìí gbogbo wa mí káwọn sa. ó mà ọlọ́run ní bẹ́ẹ̀ nínú àwọn èèyàn ànábì nígbà tó wọn jẹ́lẹ̀yẹlẹ́. lọ́nà méjìlá àwọn tí ń fa àwọn ànábì ọlọ́run lọ láwọn kan bẹ́ẹ̀ nu wọn àwọn tó jẹ́ pé yá adé ń nàbí là á sì í. wàá fi yá àdúró. wọ́n tún yá àdúró náà lè là á sì í. wàá fi yá àdúró. orí òdodo òun làwọn máa ń gbó sí onídọ́gbàdọ́gba tiwọn. àwọn èyí bá wọn tí ò dúró lórí ìtọ́ òyìnbá wọn sùn ọlọ́run láàyè àwọn fún wa ẹ̀kọ́ mẹ́ o nínú bí bá dìgbò nínú ayé sùúrà mi àtọ́jẹ́ bíi náà àtọ́kùn afún wa pé nígbà tí ìsirà ayílà yusufu nula àrídà àbáyídà já àwọn àdùnlà áhírà ẹ̀kọ́ mẹ́ lọ máa gbébì kan wọ́n máa bá a parí ṣùgbọ́n sáté wà ní kìámà bá gbogbo ẹ̀sìn gbogbo ẹ̀ láti gbé bá dé kí náà bìkún làfíì ọlọ́run àwọn tó wà tó tún jìnnà jìnnà àtẹ̀yìntẹ̀ wọ́n ń tòsí yìí náà sì fún làbí fa gbogbo yín lágbàjọ. àgbà gbogbo yín àgbàjọ sẹ́jọ́ ríra yín. ọlọ́run ní umasun yàtú nàbìlà hákì. àwọn tó jẹ́ pé wọ́n máa ń mọ̀nà pẹ̀lú òótọ́ àwọn èèyàn tẹ̀lé rọ́ọ̀ wọ́n fi ìlú náà. ó dẹ́ ẹ̀mẹ́ sì máa máa ṣe dọ́gbadọ́gba lé lórí nítorí pé kí ni ìwà pàtàkì. ọlọ́run náà ti gé wọn wélepele agé wọn títọ́ méjìlá tí kálukú ń bá tiẹ̀ lọ. Wọ́n àwọn ẹ̀yin náà ìlà ọ̀gá àáké lókèrè lọ ní torí tá a bá ń kọ kàn fáwọn kùránù lọ níbẹ̀rẹ̀ tàbísírù wa ń bẹ̀rẹ̀ àdìkéwé nípa bí a yà sí tiẹ̀ irú tí ó wí bì náà ti wà ń bẹ̀. Tẹ́gbẹ́bẹ̀ ni àfọ́sán tí ó sọ bì wọ́n yí sáré kọ́ ló sáré kọ́ mi. Kọ́ra bí. Ọ̀rẹ́ àti ìjọba mi là kati bi onífọwọ́n bàjá kati nínú wo etí náà ta ta àyíká kàkàrà ọ̀dà àtúmọ̀ ẹ̀ máa bí ara ìjẹ́ tó bá kọ́ra náà lẹ́wọ̀n. Yọ̀ọ̀ta yàtọ̀ méjì. Asọ́tàn rẹ̀ ọdún náà ti kọ́ra lọ gbẹ̀yìn títí torí wípé èso fi èso fi kú lọ orí ti kalẹ̀ o kí lọ́lọ́run wí lẹ́yìn èso fi náà. wàyí kúlí wàyí kúlí wọ́n yá múlá láàmú náà ti fi rà láàbà mẹ́wàá ìṣe láti wúlà náà ọ̀sáka lówó ìlà náà mẹ́rin. ọlọ́run ti ṣe gbogbo nǹkan ó ti gbogbo nǹkan fún wa. mẹ́rin bá ti yá hmm. wọ́n ti dá ìyá. صالح sọ àwọn ọmọ Ísírẹ́lì níbi ọlọ́run kẹwàá dé ní tí jẹ láti sọ́mọ̀ ní kí wá wọ́n dáko wọ́n èé dààmú kà wọ́n kàn máa rí mọ́nà wà sáliwá. àdìrò náà ní àrọ bákà yóò wí ìgbéra ní tó ṣe kò ní yìí. wọ́n bá láwọn ọ̀fẹ́ lè mọ́ ó lè jẹ́ pé lónìí mọ́nà lọ́la mọ́nà wà ọlọ́wọ́ ọba wa musa tó ọba ti dọ́dọ̀ ẹ̀ bá ti sọ fún yòkòrè tó la ní ọ̀rẹ́ tó la ní máa tó ọ̀rẹ́ tó la àwùjọ. inú kílẹ̀ ń mú jáde la fẹ́ kọ́ máa fún wa jẹ àmì tí sọ́wọ́n ó máa ń kú kílù ẹ̀ àgbàbà wa máa ń ní sùn ṣùgbọ́n bọ̀ bá lọ́dọ̀ lágbára kò ní jẹ́ pé kú kílù ọdún pé èdè sùn náà bàbá wa tún. òun náà bàbá wa kìí ṣe bí iṣu orí ṣíṣe rẹ̀ bínú bí nígbà tí àyà tí ara fúláwà lọ́jọ́ ṣùgbọ́n bàbá wa ní akéwù tí wọ́n fi tún fún oníṣu. àwọn oníṣu yóò dá wa torí là ń jẹ àrí àjẹ.

ẹfẹ́ fi tó súnmọ́ yín ẹfẹ́ fi pààrọ̀ tó lóore èyí tẹ ẹfẹ́ máa mú lónú rẹ̀ ó súnmọ́ yín lóòótọ́ ṣùgbọ́n kò lóore tó èyí tà ń pín láti hmm? ní àwọn àdáwà. ìbí túnú ní sọ. wọn ní sọ́ba ti rí bẹ́ẹ̀ ìbí túnú ní sọ. ní sọ́ba tẹ̀lé ní sọ. oní alifa oní onílẹ̀kra lórí mo fi bẹ́ẹ̀ ni pé níjọ́ náà àwọn ará misra wọn a máa lo òòlù gbólóyìn wọn ní lu àwọn ní alẹ́ kí gbogbo èèyàn wá òun lè lè lọ́ra kò rí bẹ́ẹ̀ tí òfin rí bẹ́ẹ̀ fún èdè ni tọ́ba jẹ́ lu wọn nítorí kùránù yìí ni pé ibi tó méjì kò ní jẹ́ misra ń nítorí pé lẹ́wọ̀n wọ́n rí oko dáná lẹ́wọ̀n sọ́ni mọ́sí ṣùgbọ́n ti dó kọ nígbà tí dó kọ kò ní nà wá náà kà á gba wọ́sẹ̀lẹ̀ méjì wọ́sẹ̀lẹ̀ yọ̀kan ní ọ̀jẹ̀ kó olóko ti fún yàn méjì ṣùgbọ́n ẹ̀ka kura ló mú wa olórí wọ́sẹ̀lẹ̀ méjì ní siraun yẹn pé gbogbo lẹ̀ fúnmi síra tẹlẹmùjà náà jẹ́ rẹ̀ gbogbo mi ẹ̀ bá ti kí kábọ̀ lẹ̀ tí tí ń mi síra jẹ́ rẹ̀ ọlọ́ọ̀ni ẹ lọ ẹsẹ̀ kọ̀ọ̀ká ẹsẹ̀ ọ̀ká mi sọ̀rọ̀ gbogbo omi dẹ́ẹ̀bà ti kì í kábọ̀lẹ̀ tí ó ti máa wù. Gbogbo bẹ́ẹ̀ káàlẹ̀ ò lẹ́ẹ̀ máa rí jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́ọ̀ni torí bẹ́ẹ̀ fi pààrọ̀ tó lóore gúdì bá ti alẹ́ ìrìnnà òzìlà àti yẹpẹrẹ àti lélẹ̀ Àti mọ́síkàlì àti ìlàágùn ìfòwò àgbàbà ló ṣe ìgbòrò àjò pẹ̀lú tẹ̀. ìjàkú mẹ́mẹ́ ọlọ́run ní jẹ́ béèrè nù àwa ìyẹlẹ̀ fún nínú ẹni tó yọ ọmọ lówó tìlànà wọ́n jẹ́ sábà ìwọ̀n ra sábà ti sọ̀rọ̀ sí làdá. bí wọ́n bá tún ẹni tí ò sí oko tó bá tún wá gbé lọ́jà owó lòlówó ẹ̀dọ̀ lọ́rọ̀ yọ̀lọ̀ máa tà ń ta ẹni tó ti tẹ̀ wàhálà owó kékeré wọ́n rà lọ́yọ̀. ọlọ́run ní kú tí a ṣe àwọn náà tún bá ní. wàá bí àlẹ́ yòó ilá tó wà ní wàsíkàtà. wàbá wò ọlọ́run ní wọ́n ń tẹ̀mí nínú ìbínú èmi ọlọ́run. dáhà ẹ̀ka ẹ̀ tó fàtà fi bínú sí abẹ́ rẹ̀ yí pé wọ́n ti kẹfẹ́ ní sáwọn àmì ìlú ọlọ́ àmì ní sáwọn sọ̀kalẹ̀ fún wa àìfẹ́ gbàgbọ́ náà fi láwọn ọ̀fẹ́ yìí wọ́n ọlọ́run lọ́jà bínú sí wọn. wọ́n tún wá bọ̀rọ̀ wọn débi ṣé yàtọ̀ tòlú náà nàbí yìí náà bẹ̀rẹ̀ àkè fún àwọn ànábì ọlọ́run lọ́nà ìtọ́. ذلك بما عصوا وكانوا يعملون ọlọ́run ìsọ́wà ń bẹ̀rù náà ní bẹ́ńbì ọlọ́run wákàtá nàìjíríà náà. àdáyà àbúrò àbúrò àti àwọn ìsọ̀mẹ́sẹ́lì di ìjọ méjìlá. àwa mi sábẹ́ bí ìbò ta ìrí ìsàsìkọ́ òun ká òun nígbà táwọn èèyàn rẹ̀ ń bèèrè fún pé kọ́ bá wọn wá omi kò sómi dáadáa kò sómi ọlọ́lọ́wà la wá mí musa wọ́n lè mọ̀ ọ̀pá tó wà lọ́wọ́ rẹ̀ musa ìdírí bí aṣọ ìdírí bí aṣọ kàlà àjàrà àpáta tí ń bẹ wájú ayé mọ̀ kó mi jáde mẹ́ tí ó sì fi gbà pátá. wà á ń bàjẹ́ àlàyé nínú oṣù náà kára lọ́rọ̀ káyé náà. ó ní wípé ọ̀nà méjìlá làwọn náà kún sí àwa ní kápákà náà kún sí méjìlá. torí kí ni kó lè jẹ́ pé kọjá kíkàlùkù ó lè mojú mú ẹ mọ́ṣáláà kó kọ́bí àlímà kúlù. olùkọ́yà lè má sábà wọ̀. aníkàlùkù ọ̀dà ojú mu tiẹ̀ mà. káwọn bàbá wa ṣe túmọ̀ síláàpù nù. lọ́sọ̀kọ́ sì bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ bàbá ọ̀yà máa lójú mu ló káàkiri. kọ́mọ adá má síláàpù ẹ̀ má ojú mu ẹ̀ lọ́dọ̀ ọ̀gáàdì náà ṣe ìgbàgbọ́n àwọn ọdún tó fẹ́ ẹ̀sùjò àtẹ̀bù wọn òòrùn tí ọ̀bá máa pa wọn. tí ó jẹ́ mìíràn fún ọkọ̀ lálẹ́ náà ni. òun ọlọ́run sànú wa lọ́sẹ̀ òṣùjò ọ̀sẹ̀ mú. nílà tó òun báyìí irú tó ń a sọ ẹran àti sàlùwà à ń fún wa. olóòlù sọ ọlọ́run jẹ́ ẹgbẹ́ ẹ̀jẹ̀ nù tọ́ta tọ́ta sáǹtì láti jù fún yín. Bàlá kèrè ọlọ́run ẹ̀ ẹ̀ pè mí ọlọ́run sí o gbogbo tá a ṣe fún yín tẹ tún lọ bẹ́ẹ̀rù gan rí tẹ fún àwọn ànábì ọlọ́run. ọlọ́run lára yín lẹ́sàbòsí kì í ṣèmi ọlọ́run ọlọ́run nígbà tó sọ fún wa pé sùkùnù àbí ilé kọ́ríà ilé tó tá ẹwà yìí náà ni ẹ máa gbé. wà á kúrò lórí àìrò tuntun. ẹ máa jẹ níbẹ̀ àìsùn ṣì tún níbi ẹ bá fẹ́ kí ẹ máa jẹ ní. wà á kúrò lórí tuntun. ẹnu tá a fẹ́ lọ́dọ̀ yìí ni àbí pé ẹ ká máa ṣàfihàn pé ẹlẹ́sẹ̀ ní ẹ̀yẹ máa sọ pé àti ọlọ́run. nínú kákọ́ra àwọn gbé tẹ̀léra wọn wípé wà kúlú ẹjọ́ tó tó ẹ bá ti ń yín ẹ̀sẹ̀ yìí dì náà wájú lè ẹ máa lè ojú ọ̀nà tá a là fún yín ẹ gbàgbé ẹ máa sọ ẹni tí ó kalẹ̀ fáwọn ọlọ́run.

apá kan nù wọn wọ́n sì pàṣípààrọ̀ káwọn. wọ́n sì pàṣípààrọ̀ ọ̀rọ̀ tá a sọ fún wọn wọ́n yìí sí mi. Ọlọ́run tó ní fẹ́ yí ọ̀rọ̀ mi padà, èmi náà sì rán bí Jésù. Mo rán rí Jésù ìdààmú, ìfòòró, ìtọ́kànkọ̀. bálabàlá ká máa ṣe ìtú ọ̀dà ẹgbẹ́. ọ̀rọ̀ àrọ́síọ̀ láti sọ́mà. torí àbùsùn kan ṣe lò. ọlọ́run nígbà àtẹ́bí ẹ̀sán á níwọ̀n bí àwọn Yàhúdí wọ̀nyí léèrè. عن القرية التي كانت ìwọ́n léèrè nípa orí alẹ́pà ìletò kan. àwọn tí wọ́n wà níbi ìtàn tá a pa fún òwò fi wọ́n léèrè. ádìrà tá a lè ní àìsùn náà fi á nígbà tí wọ́n ń kàkọ́yọ lọ́jọ́ àtìyí ìyẹn lọ́jọ́ sátidé nítorí pé lọ́jọ́ tiwọn báyàwó ibi máa ṣèṣe. àwọn gbà wípé ọjọ́ méje náà lọ́lọ́run ti ṣiṣẹ́ wọ́n gbà pé ọjọ́ kẹjọ òun lè sinmi wọ́n wàá máa kábọ̀ láti Sunday Monday Tuesday Wednesday thursday friday wọ́n á gbà pé saturday ọjọ́ mẹ́fà òun ní òǹkà táwọn wọ́n á gbà saturday wọ́n máa jẹ́ ọjọ́ sí i. àwọn ẹrú wọ́n sì wà náà ti sàn seven day àwọn seven day sí saturday ní ọjọ́ ọjọ́ sí wọn. ọ̀nà ẹ̀ka إذ يعدون في السبت إذ يعدون يعدون في السبت wọ́n kà kọyọ wọ́n yẹ fẹ́ wọ́n yẹ apá àdéhùn èdè ọlọ́run. láti ìwọ̀nù ìdádúró ní àwọn aláwọ̀ ìlera ń sọ̀rọ̀ á. nítorí wípé ọjọ́ àtibì yìí òun ni ìdánù wọn ẹja tí wọ́n máa jẹ òun ni wọ́n wá bá wọn ní gbogbo àyè. àwọn ọlọ́run sì ti ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ fún wa ọjọ́ àtibí wọn tí wọ́n máa fi sinmi òun lẹ́jà ìsìnkú máa wà wọ̀lẹ́ máa láyé sí ìsúná ọjọ́ tó ń látàtí ní ń pè lẹ́jà ìjẹ. kàdá àdéhùn àdébùlù ọlọ́run nígbà tí wọ́n máa ń ṣe amọ́fin kan ṣàdánwò fáwọn èèyàn tí wọ́n bá máa ń ṣe kò kí ìsáwọ̀ ọlọ́run. وإذ قالت أمة بالعرب látara wípé ọlọ́run ṣe lè wọ̀ fún ọ wípé wọn ò gbọ́dọ̀ débi ẹja lọ́jọ́ àṣírí ṣùgbọ́n ìfẹ́kẹ̀fẹ̀rí sọ́lọ́run ọmọ sì wọn lọ ọlọ́jọ́ tẹ́gbà lọ́jọ́ ìsinmi ni wọ́n wà á máa ṣe ń tọ́lọ̀ omi kí wọ́n má ṣe. ọlọ́run níwà yìí ti sọ aláti wọn mọ̀tún mí níwọ̀n àwọn àjọ kan nínú wọn torí pé mẹ́ta ni wọ́n padà pín sí mẹ́wọ̀n àwọn kan wọ́n ṣe ìrìsìkáàpù màdùn nítorí ọ̀nà ni wọ́n mọ̀ débẹ̀ ẹja tó ní wọ́n mọ̀ jẹ lọ́jọ́ àtìbí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run tó ní wọ́n má pa wọ́n pa wọ́n kà kọ́ yọ síbi ìsìyàdù sámàkù yóò nà sábì wọ́n lọ dẹ́nu lọ́jọ́ àtibí sọ́lọ́ ni wọ́n má dẹ́nu torí ẹni kọjọ́ náà lẹ́jà máa ń pọ̀ ní inú òòlù èyí náà wà lóṣù ọlọ́run ti sàlàyé ẹ̀ àwọn kan àwọn àwọn kóra ró wọn ò kí àwọn tí ń dẹdùn wọn ò kí á lọ àwọn kan kóra ró àwọn ń kí àwọn tí wọ́n ń dẹdùn lọ́jọ́ àṣírí wọ́n kí wọ́n lọ. ẹnì kan ọ̀yapa sí òfin ọlọ́run láyé rí táwọn àmà tí wọ́n máa ń jìyàwó. ń tẹ̀ ṣe ìyá mẹ́tẹ́fẹ́ o ṣùgbọ́n àwọn tí wọ́n kóra ró tí àwọn ọ̀dẹ́dùn ṣùgbọ́n wọn ò kí àwọn tí wọ́n dẹdùn ó ń lílọ̀ àwọn ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ wọn tọ́lọ́bí ní wáyé ṣe láti wọ́n máa tún. wáyé ṣe kọ́ láti wọ́n máa tún mímí wọn ìyẹn làwọn tí wọ́n kóra ló tún wọn ọ̀tẹ́dùn. tí wọn ò sì kí àwọn tí wọ́n ọ̀tẹ́dùn nílọ̀. wọ́n wá ń sọ fáwọn tí wọn ọ̀tẹ́dùn tí wọ́n ń kí àwọn tí wọ́n ọ̀tẹ́dùn nílọ̀. wọ́n wá ń sọ fún wa pé límà àtàlù ọ̀hún máa. kí Nígbà wà sí mọ̀ pé ìparun ní ọ̀kẹ́yìn ọ̀rẹ́ wọn. Àtọ́lọ́ ń bí ọ̀gá pa wọ́n yóò fìyà tó lágbára jẹ Àwọn tí ń kì lọ, wọ́n wá ń dá wọn lóhùn wípé máa lọ. Àwọn ọmọdé wúlò àròjà ni. Kí wọ́n lọ. a sì tún ṣe bóyá tá a bá ń wí bóyá wọ́n lè bẹ̀rù ọlọ́. ọlọ́run nípa làmọ́ náà tí wọ́n fi kì wọ́n lọ pé wọ́n má débẹ̀. àìdá náà ọlọ́run àjọ èyí tí wọ́n wá ń kì wọ́n lọ. àrùnjẹ iná láti iná yẹn àgbàmọ́ àtẹ́tí ọ̀tọ̀ sí à inú náà wọ́n fífọ́ alẹ́kọ̀ọ́ ló wọ́n bá tẹ́lẹ̀ tí ń ṣe tí ọ̀dà ọ̀gbà lọ́wọ́ mi ọlọ́ pé kò fún ṣe tọ́kàn mi torí ìjọ tí ìyá bá dé ọlọ́wọ́ lè kókó lórí kẹ ọlọ́run tó mẹ́lẹ́wọ̀n náà ni òsì láwùjọ mọ́ láwùjọ ìbàjẹ́. gbogbo àwọn tí ń ṣe pálapàla náà ní ẹran dáadáa bẹ lára wọn ṣẹbẹ́ gbọ́ táwọn sì ń wí wọn láwọn kì wọ́n ń lọ nítorí káàlẹ̀ sí ìwàrò jàre níwájú ọlọ́run kẹ́rẹ́ tó fi tẹ̀lé wọ́n ní àlọ́ èyí ò lè àwọn tí nínú ọ̀nà tí èèyàn fi pèpè ní wọ́n fi ẹni wípé ọ̀gbọ́dọ̀ fẹ́ni kò lè gbọ́ ọ̀gbọ́dọ̀ fẹ́lẹ́ yìí ló ti lè ti ẹni tí ti ẹni tí ó tẹ̀lé ọlọ́run lọ́mà torí wípé ọlọ́run ọ̀dáhùn kankan kọ̀dẹ́gà kan tí ò fi ẹran rere sí lára tẹ̀ràn bá ń gbèrú òun níbi mímọ sọ fún ọlọ́run lè pé kẹ́ra burú ẹni dáadáa náà ti kiri ó gbé wọn kọ́ ma ṣe ṣùgbọ́n tí wọ́n bá ti ní àgbọ̀lé yóò lè gbọ́ mọ́ kò lè yí padà mọ́ lọ sọ bẹ́ẹ̀ àpèjúwe ti pọ̀ ẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn wò àwọn tí a ti ń jáde jádẹlẹsìn tẹsí lọnu lé wọn lónìí sẹni kọ ẹgbẹ ìsàn ni wọn máa jẹ wọn bàbá alámọlẹ sì rèé o nǹkan báyìí lẹsí wọn ṣe tẹ́lẹ̀ o ìkànnì bó ṣe ń pa pé èèyàn dẹ́sẹ̀ ni wọ́n jẹ́ mi fún ọ̀pọ̀lọpọ̀ olè gan lọ́dọ̀ tiẹ̀ nù. ẹ bá bàbá kan bẹ̀ wò tí wọ́n bá fi ṣe wá àti báwo èèyàn tó kọjá tó àgbẹ̀dẹ́gbẹ́ lọ́pẹ́ nípò ládàá wọ́n ti fún ẹni ó lè mú sí ẹ̀ ń wò ní ìmọ̀. ó ti ó ti mú fẹ́ ó ti kéwọ́ ti fẹ́ fi jáwèrè. yóò kù sí títí tí wọ́n ti máa ń gbé lọ lébi tí tó ti ya òkú jíbé. ọkọ̀ ẹlẹ́ àlọ́ ti bá nìkà mọ́ lọ. lápá ọtí kì. orí àlọ́ tó rí dáadáa lọ́wọ́ wa ló ń gbé. ó lè fẹ́ ó ìfi ẹ̀gán tèmi àti ti ẹ̀gán ló léwu tèmi àti tiẹ̀ ló léwu tẹni tó wà nípò àìṣètò ọlọ́run ẹyọkan tiẹ̀ tiẹ̀ tiẹ̀ ó tún bá kọ́lọ̀ wọ́n tún yí padà tí a làwọn ọmọ ọbẹ̀ lọ́hùn pé ká di ibi gbédélé tẹ̀lé wà náà láyọ̀ a máa tẹ̀fẹ́ lọ́hùn kọ́lọ̀ ọmọ jáde kìíní ìmúdé ṣéwájú ẹ̀ jà ló léwu wọ́n láwọn ṣe wá àti fún wa pé làálà wọn mú yàtà kù. àmọ́ ọlọ́run lè ṣe lára wọn wọ́n lè padà sáyọ̀ lọ láwọn olólùbẹ̀rù ọlọ́. wọ́n ẹ̀fẹ́ kò sẹ́ni tó ní ọwọ́ náà bá túbọ̀ sáfùsírù ẹ̀jẹ̀ ẹ̀jọ́ máa ń jókòó tó náà jókòó tẹ́lẹ̀ tí ọ̀sùn alọ́wọ́ àjọ fẹ́ sí ìfẹ́ lálọ́. lọ́sọ̀ fáwọn eléwò lè lábàlú. wọ́n sọ sọ bẹ́ẹ̀. tí gbogbo wa náà kàdáníkà ń tún tí wọn náà ti ṣe tẹ́lẹ̀ nù. ebi àánú ọlọ́run ló kálukú bá àánú ọlọ́run ló abá ẹ̀dá àánú ọ̀bá máa bá lọ nù. ọ̀hún tí a tó lé abá ọ̀nà jẹ́ ní sáànù ọlọ́run bá sáànù ọlọ́run bá àwọn náà kí rántí

ẹjọ́ fún yín àtọ́tọ́ àdúgbò ọlọ́run àgbọ̀dọ̀ dúró àyànjẹ́ àmọ̀ tó gbogbo wa náà là ń wà sí ọlọ́ba ti fi dáadáa kan ma ọ̀yàn àtẹ̀yàn lọ́bẹ̀ wọ́n náà máa sọ fún yàn wọ́n máa pè wọ́n ìjà àjọ sí nǹkan yìí lóyìn bá ti lágbára ọmọ náà ní ṣe wọ́n lè má tẹ̀síra káwájú báyìí ká máa wí ètò ọ náà gbọ́ òun lè fi fún yàn. táwọn kọjá tó ọmọ bí ẹ bá ti béèrè pé àdúgbò ìbéèrè yóò pọ̀ báyà wà mọ̀ fún ìgbà nílò bí àwọn onímọ̀ wa wọn bá ti láwọn onímọ̀ òbí ẹ̀ àwọn padà pé àwọn onímọ̀ sọ pé ìdájọ́ ọ̀rọ̀ nínú náà kó wọn ní máa ń fi nígbà mọ̀ onímọ̀ tó gbọ́ lẹ́nu tó bá tí ó wọ́n ní báyìí ní o wọ́n mórí bọ́ọ̀nù. ṣùgbọ́n wíjú táwọn onímọ̀ wí lọ o wọ́n fi tẹ náà kú o ọ̀jẹ̀jọ́ tẹ tó fi kú o wọ́n lọ wọ ikọ̀ ní o. ìwọ́n lè pọ̀ ju ara wọn lọ. èyí táyà ikọ̀ wa ní pé gbogbo wa gbogbo èèyàn lọ lè sọ̀rọ̀ náà fún tí ọ̀bá ti kú. ẹ bá ti kú nìkan lọ́tàn kódà bọ ọba lè gbé sára ẹ lè mú lè mú lè mú mára bóyá kó fe ẹmu káwájú kó lè rí dábẹ lọba ti sọ pé bí wọn bá kú kọríkọrí fún ọba bẹ́ẹ̀ kò ní bínú torí bí tó lọ ibi tó lò ó ti má bàbá ẹnìkan ni bàbá tí ẹ gan wọn fà á bàbá ti débẹ̀ kó ṣe wá àti mọ̀ tó wọ́n fà kọríkọrí fún ọba bàjẹ́ náà ó ti ṣe sáà ti gbà mọ́ ẹ lọ bẹ̀ ṣùgbọ́n tó a bá ti mọ̀ pé ìmánì ìṣe ògbé kẹ́mi mọ́ fún bàbá mi kí n tún gbóló rò àjọ sábẹ̀ ní bí àfimọ́ máa kà sí. Ìmọ̀ àti wá àti ìmọ̀ sáà ti pọ̀tẹ́ tí ó ṣe pọ́nú pọ̀pọ̀ abẹ́ nìkan ní ìmọ̀ àkàlàsí máa ti bẹ́ẹ̀ lọ. Ìwọ àwọn tí Ọlọ́run ní kí wọ́n ti jẹun ẹ̀mí rírè jẹ́lẹ̀ máa kiri ẹsẹ̀ títí máa lọ bá o ti gbọ́ bíyé. ọmọ adájọ́ kò tó ráyè o tó ń lo iṣẹ́ lọ́jọ́ èèyàn lọ́kùn. àgàgà àgàgà rẹ̀ ló ná. wọ́n kàn án létí tí wọ́n fi tí wọ́n kọ̀ wá. ìwọ náà o ti sọ bá ti lè sílé o kò síbi tó o ti lè fi wá àti. bọ́ọ̀ bá ti kápẹ́ eléhùn rọra fi mọ ní. wọ́n kọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀dẹ́gán. ibi tí wọ́n bá ti jọ̀gá wá àti lẹ́mẹ̀. òun gan tó ṣe káwọn ọmọ jọ láàárọ̀ pé mi ló practice yìí tàbí sí ọkọ sí láàárọ̀ ojú wa gbọ́ tìrọ̀ lẹ́. tíyàwó bọ̀ ọ̀bá tó sí nǹkan ọ̀kọ́ mi ní gbogbo tó wà lẹ́yìn wá ìdàgbìrì làákà àti ìmọ̀ọ́dá yóò léwu ọkọ̀ tó lè tẹ̀lé ọdún tó bẹ̀rẹ̀ wá sínú léwu torí gbogbo kan tí ọba rárá ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó fún ẹ kọ́ àṣẹ kan lórí ìyàwó kò sí wàhálà. yọ máa wá sẹ máa jẹ ṣùgbọ́n tí wọ́n bá ṣèṣì pàṣẹ kí lọ́ọ́ máa tọ̀ wọ́n olùgbé ẹ̀ jókòó yíyá wa àbẹ́ẹ̀ náà máa kéwù tó ọlọ́run gbalẹ̀ tó. ọlọ́run ní ẹja padà di àlùfáà. ọlọ́run ní ọlọ́run nígbà tí ẹ gbàgbé gbogbo tá fi ṣe ìrántí fún wọn. ọlọ́run yẹn kèé jẹ kèé jẹ èèyàn ya ọlọ́run ìsàlákòsí. bí ìgbà tí èèyàn wà ṣe ẹjọ́ tí wọ́n ọ̀rọ̀ sádájọ́ sọ pé èdè ṣe ń bá o ẹ̀rọ padàjọ́ ọ̀kan kalẹ̀ kó tó a pé ọlọ́run ní kọ́ máa ná padà máa nà sùn máa bá òun yìí òun gbogbo táwọn olùkìlọ̀ kì wọ́n lọ pé ẹ má ṣe sọ́nà wọn ọ̀fẹ́ má ó tàgbé àwọn tẹ̀lé. ọlọ́run láwọn tí wọ́n kì wọ́n lọ yẹ ọlọ́run náà là wọ́n. àwọn ènìyàn là ní àwọn àmọ́ ní àbá ẹ̀ka bàyìí sí. ọlọ́run láwọ ọlọ́run àlọ́ ọlọ́run láwọ ọlọ́run àkádínà lábínà zọ̀làmù agbá àwọn tí wọ́n ṣe àbòsí tí wọ́n ọ̀rọ̀ lọ́nà àbí táwọn ọlọ́run ní kí wọ́n lọ akílà àdúgbò àwọn mú bí àdá ìgbà ìyí ìyá ìyá ìyá ìyá yẹpẹrẹ tó yẹpẹrẹ ẹni tá a fi jẹ ọlọ́run ní ìlà àdúgbò àwọn mú. àdá bí. fàyínsìn ìyà ìyà tó yẹ pẹrẹ tó yẹ pẹrẹ ẹni tó jẹ tí ò ní tí yóò là nínú ẹ ọlọ́run ní ìlà fi jẹ wọn àbí máa kà á lọ́la gbogbo. látara pọ̀pọ̀ kí ìjọ sí bàbá máa òtúwù kéèyàn ọ̀fọ̀n mú ọlọ́run nígbà tí wọ́n bẹ́ẹ̀ gbẹ́rí ìyá àmàlùú àdéhù látara ń ta ni wọ́n wọ́n lè làwọn máa ṣe. òní náà làwọn. ọlọ́run ní sáà ṣe fún wa kùlí náà làwọn kùnú. ìṣẹ̀dá. pàṣẹ fún wọn ṣé báwa la ń pàṣẹ gbogbo ẹ̀ àwọn ni wọ́n máa rìn bí èèyàn bí ń ṣe rìn bàbá tún fẹ́ sọ wọ́n dọ̀bọ̀ ọ̀rọ̀ àlọ́ ọ̀dọ̀ níjà ẹ̀sẹ̀ tó máa tún fún yín dá ẹ̀sẹ̀ tún pàṣẹ ẹ̀yìn lẹ̀ láti yín lẹ̀ bá tẹ̀ làwọn fi ṣe gbogbo. nínú àbá bùrù apẹ́ ẹ̀kọ́ ọ̀ká kọ́ sọ kẹ̀kẹ́ di mọ́tò kẹ̀kẹ́ bó ṣe dúró ìmọ̀ àdọ́kọ̀ lọ́nà tó wà fún nǹkan mí fún nǹkan mí yọ wà ní kúrin ní ìta ọba ní tèmi ọlọ́wọ́ òṣìṣẹ́ dẹ́gbà jàlá rẹ̀ ọ̀sẹ̀ ní ìfì yọ wà ní kúrin nígbà bá fẹ́ sọ yí dà wọn náà rà wọn fún òní mo ti rán wọn fún àtọ́ lọ́sọ̀ gángan láyé ọ̀rọ̀ ọmọ tí wọ́n bí tọ́lọ́wọ́ ọ̀kọ́ wà tẹ̀sẹ̀ fún lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ àtẹ̀tẹ̀ pẹ̀lú ilé lọ́dọ̀ àwọn ọlọ́ ṣéṣe pé ìsáàpù òsì ìgbà bẹ́ẹ̀ bí ọdọ́ la pé wọ́n tọ́ lọ́wọ́ tọ́ lẹ́sẹ̀ ó wù àkàkọ́ ọdún. àpapọ̀ tẹ́lẹ̀ yóò sì máa ti sá bá sọ́dà ọlọ́run àkàpàṣẹ fún àmì. ọlọ́run á gbogbo owó ọ̀dọ̀wọ́ ẹ ti kíra dà lọ́nà ẹ̀dọ̀wọ́ ọ̀pọ̀ tó máa sọ̀rọ̀ bí èèyàn á sì yín ta yẹpẹrẹ ẹ má ní o ọlọ́ọ̀ni ta sùn wọ́n dànù àpàdé ajá yà lọ́la ajá tó báyìí ní. lọ́ọ̀ni bọ́dà máa àtàwò. bàdà máa àtàwò máa lò wá ní. ọlọ́ọ̀ni bàá ti ń fọn mu. òní náà làwọn olóró ìrọ̀lẹ́ dáná ń gbà lọ́sẹ̀. ọlọ́ọ̀ni ó ti la àwọn tí àwọn táwọn ń kọ̀ fún yàwó. ìsàbí mẹ́ta ni ẹ̀yọ̀kan tọ́lọ́ ló ń lànà. obìnrin wípé àti ẹ̀dákẹ́ tí wọn ò fi ń lọ àná àparẹ́ máa ń sọ o bàtà akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe tí ọ̀dà àtòríjọ ìyá bá dé gbọ́dọ̀ gbọ́dọ̀ máa ẹgbẹ́ ọ̀sọ́ náà ọ̀sọ́ nínú ọlọ́run nínú ìjàmbá ní mi ọlọ́lá àtẹ́bí àtẹ́bí láwọn èèyàn kan wọ́n fẹ́ bá kọ́ra náà kan nínú àwọn àwọn ọmọ ìsírẹ́lì kí ló dé ọlọ́ọ̀lá wọn náà tó jẹ́ pé láàyè àtàrà náà áwọn náà mú kárì fáàlì ẹni tí bá ń tẹ wọn wò ìta lọ́wọ́ bá ó túbọ̀ sí fáwọn ọ̀ràn méjì àwọn tẹ́ ọlọ́run jẹ́ kórìí rẹ ní gbogbo àwọn tí ó dìde kiri láńjẹ tí wọ́n ń ṣèkìlọ̀ ṣe wá sí ọlọ́jọ́ ń bọ̀ ọlọ́run là ń jàǹfààní tí nǹkan òfin kì í padé olóòlù wúwo àbí tí gbogbo ẹyin bàbá ẹ̀dá wà lè kí ẹlẹ́ta yé lóore ẹlẹ́ta yé lóore ìjáwé ìwọ̀n máa rí bọ́lọ̀ sí fẹ́ rèé bí ó fẹ́ rèé wọn náà kọ́mọ ẹ lé kéwú ọkàwé ma kéwú ọba tó lè kọ́ sí ọwọ́ ma gbogbo ẹ̀ ní ọ̀sẹ̀ ayé lọ́sẹ̀ aláǹfààní wọ́n tó wọ́n fojú gbogbo ọlọ́fojú kan ríran wọ́n fi ọ̀ọ́mà rẹ̀ ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lórí méjèèjì o ti ń darí ẹ̀ ń pa ti ayé yìí ọ̀dàlẹ́ ẹ̀sìn àti àmà. Rúurú ọ̀dà máa.

ṣerúṣe làwọn wí. èyí táwọn oníkọ́ àwọn èyí táwọn máa láwọn èèyàn fóònù níbi ẹ̀kọ́ síbi ìgbàgbọ́. ó ti parí ọmọ yára mi ní àtà àríbẹ̀ǹgà òun kéèdì tó wọ́n ṣàfọ̀lọ́ ká kéwú lẹ́dọ̀ọ́mí lóòótọ́ ọwọ́ àwọn òkú ọdún mọ̀mí láàfọ́ àlẹ́ wa lọ́dọ̀ àgbọ̀dọ̀ fi jẹun ọba tẹ̀ bọ́ mọ́. ní tí náà ní kí ó dín mẹ́mẹ́ lóǹkà. yóò sànú wa o. wọ́n yàn jẹ́ akádó bẹ̀. Bọ́lá nígbà tí wọ́n kà kì wọ́n lọ ẹ̀ fún wọ́n ọmọ lọ ìlú wa ṣe. láti ta ọ̀dọ̀.